وكل بدعة ضلالة وصاحبها في النار أعاذنا الله وأجارنا من النار أما بعد السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله بدنا شيوجو الله تبارك وتعالى كدواك ربيني كوش رمضان نلموا إفضاء 1435 هجرية كوش إنه july nolumebi uchekebi nolumebi fọdọ 2014 tọkaratu anale adukade ukoji suratul qamar yengine anya kwane abakwane suratul rahman yagyaka boka mu chikolo na'am أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس الشمس والقمر بالحسبان نعم تبارك وتعالى ينهي الرحمن الرحمن تودوكان في odúkàní ṣe gbéhodó ọjọ́ aláwọ̀ tàbárakà wátàálá kùmàdúkwé bí rahama ijumomi ohun kìṣọjọ́ ó dé gidẹ́ kàláwọ̀ tàbárakà wátàálá ki ba kwa nemi gidai shi ne ta takojo duwa shi ni dalili takallahu tabaraka wa ta'ala taki dodun gidai taki duwa ba kwa na sura gidai rahman chojo ki ali jingumi ama dun re ojo ki ali jingumi ye jingumi ye lidama ojo ki asili ile ya chidama ene ki abuji mamojo ọjọ́ àti yí mú mi ní ilẹ̀ adarí zìkí ń kọ́. ẹ̀má lélo jùmọ́ ọjọ́ ọjọ́ adarí zìkí ẹ pọ́. ẹnẹ̀kì àtọ̀ mẹ́lú ọjọ́ àti ilẹ̀ ilẹ̀ ẹnẹ̀kì má ti tọ̀ ẹ̀họ́kà ọjọ́ àti ilẹ̀ ilẹ̀ pọ́. mú mi ní kíkẹ́ dọ̀ lọ́jọ́ ọjọ́ adẹ́ ilẹ̀ ń káàfìdí gbódè yọ tí ara rẹ̀ ó di ọjọ́ àwọn kẹ́ ilẹ̀ ń rẹ̀. udalolu ne dukeci aramani ya alijimumie aramani adueje ya aduemo ya kokoe ya adoyawe ya adomawe ya adokoe eje ekunyi ya okoko nene ijiladunga akobya ma chikweke maa nengile ni ya chiladunga akobya chulakaweini tudu anibi sallallahu alaihi wasallam yenene kojo afedon ene kojo angejun ene ko ya ngi je ngal hiri kum e ngo ja chun yufakihu fi din abire ja din ni wasallama yeni oja dengi gide ngene kun ki choja ngiju ma ene ki macha ka ngiju ngun yuti dunya yuti dunya liman yuhibbu wa liman la yuhibbu ṣeun kọjọ́ àfẹ̀dọ̀ ẹ̀ adẹ́yìnlẹ̀ ẹ̀ ní ọjọ́ ọ̀nà kimuda dini ojo kimuda aljana ojo adungene duni illa liman yuhibbu gane ki haka da wannan tudala arrahman chojo asila asida made to sura gidai dai ami sura e kojo do rogo ya aya yirudun ya ci arrahman aya yirudun ci arrahman to arrahman gire kojo duwa ba kwa yi ya dunga kini ojo anya kola yi sura gire ya anya kola nana amen kojo anya ka uji ile bi sura gire shamura unki singa me kumusune uraolo juju juju kojo singune ungo ojo anya ojo anya chini baluka yi to dabalu ki ade sura gire egbadu kojo chare ya ura unki singu meba ingo tumi nini chemu meni ki dinaire ini ah, amado uralen ki chemu egba du ki chura ki sharia ora ni chemu me igimi nini chemu meni ki dinaire ka ki isu mjin to to dale arrahman allah chojo ki achila chida ma meria ora ki chemu me allama alquran agboji ora unka ki chemu me unshi akini ya di alqurani ya dunga dun allama alquran imi qur'ani imu dunga ene ya di qur'ani ngo adun dungo ojo mi le mi qur'ani imu dungi malaiku jibrilu malaiku jibrilu imi waha ilele imu du imu dango anibi ojo sallallahu alaihi wasallam taka nibi ya ya mudungo ami sahabun kudale ojo allah ku rahmani ishi ngwa gbe tudun da imal qur'ani imudunga dunga nabi sallallahu alaihi wasallama annabi amal qur'ani dungawa allama alquran alkuma bi qur'ani li malaku jibrilu ogale ya gwa ne ya ka nabi sallallahu alaihi wasallama yin yin baba ne gire ma fuani ugba yi ma fuani ugba yi alkechi alu takedo de ugba yi alkechi yin takedo de ugba yi alkuma ku yili de ugbo gane itigbeke dago mon gbọ́dún lẹ́pàá kó ṣaká alẹ́mà alkùrán aláhùnmúdùn àníbi sallallahu alaihi wasallam alùkùnmọ̀ àgbà alkùrán tọ́mọ̀ ni ọ̀nà òmúnẹ̀ kọjú àwọn ọ̀dà alkùrán ní adúhùn lẹ́gẹ̀ oúnjẹ́ àgíní ọjọ́ hù lọ́la a máa rẹ̀ fígidé ìkùrán ní ọjọ́ hù lọ́la taka níbi tí ẹ̀mí yúdọ́ ìmí yúdá máa rẹ̀ filẹ́lẹ̀ ọjọ́ má alùkùnmọ̀ adá rẹ̀ filẹ̀ ọjọ́ mdùn ọ́ tẹ̀síhìlù kúrójà alhuruf a máa rẹ̀ maaduhu ama rafiki dai maaduhu min mawadu'iha ba men gaute tashilu khuruj al-hurufa min mawadu'iha min al-halqi wal-lisani wash-shaffatain ama rafila yiki tigbege adu ko uko alu yiki tigbege adu ku ifofa yiki tigbege adu ko ehimalu to ogbodun le pa ojo wo taki ye dokwa ne ile ọjọ́ olọ́lá tákì jẹ́ dọ́kọ́ alò nà ilẹ̀ máṣálùkọjọ́ kí olọ́lá ń wá ní amànìkìdọ́n ẹgẹ́ àmì ààrẹ fi kọjọ́ kó abájọ yìí ìní ègì tí ọha máa kó ìmáṣọ̀ alẹ́gẹ́ dáma kó ẹnikí wọ́n dáma kó gbòmúnẹ̀ rẹ̀ àmàlẹ́m adúmáàkì ni alìhuruful halakiyya àmì huruful halakiyya ṣẹfàmáṣe ha'un kwaye kha'un domo ha'un kwaye hamza domo tamara fiye mai fagidai ba ima ce o haka dumaku na nake dumaku gomune yana mara fiye mai taki domo al'aju of ma'aduma amma aju of gidai amma tamara fiye mai ta ki aduhu amma patu gbodu ta kuma alif domo wawu domo ya udomo amma ita alif kwa kuchaka pe wawu kwa kuchaka pe ya kwa kuchakan inalukar a katuki wawu ba ma ade al alfu al maftuhu ma qablaha shon kalifu ya kwa katuki wawu bangwi kimudi fataha wawu chibone kun ya al madmumu ma qablaha kọkàdókè wá ọgbáwọn ikì múdí dùnmọ̀ tọ̀ wá ò lẹ́lẹ́ ẹ ọ̀ha yàkó òdò alálẹ̀ ihò yàkó òdò alálẹ̀ ìpàtàgbòdún aliyáò alimaksoro ma kọbìlà ha ma ń yáò kì ní kísìrà ọkàdókè wá ọgbáwọn múdí kísìrà tọ̀ àbẹ́lẹ̀ ṣe àmì ìhọrúfù ajọ́f kìí òkú àtẹ́ púpọ̀ gánẹ̀ àmà àdàmátàkùnmà ní kìdúmà ọjọ́ àti wọ́n lè sáánán wọ́n ṣẹfẹ̀tẹ́ ìní àmì máa lu dúró àwọn mú kó méjì kó ẹ̀rẹ̀ òkó méjì lẹ́ ẹ̀ máa nù kó méjì lẹ́nu ẹnì kìdá máa rẹ̀ fi lẹ́nu ẹ̀ máa nù kó méjì lẹ́nu ẹnì kìdá máa rẹ̀ fi lẹ́nu gbà máa rẹ̀ fi lẹ́lẹ́ dẹ́ àní wáwù wáwù tukọ́ àtẹ̀kọ́ kọ́ga náà máa dàmá máa dọ̀ ẹ̀ mú náà ẹ̀dú tánà ìtòlókẹ́ kọ́ àtẹ̀dá ẹnìkèdí báwùlú mímù ẹ̀má mú kọ́ àtẹ́dùn máa yùn kọ́gá ní ẹnìkèdí mímù ṣẹ́nkọ́ ya ní kìdọ́ kẹnu kàún dọ́ kẹdọ́ kàtà ní ẹ̀ṣàyọ́ máa kágo kẹ́dí báwù kágo kúkú méjì kí ṣọlámá kẹ́dí wáwù kágo kúkú méjì kí ṣọlámá kẹ́kàkí mímù kẹ́kọ̀ọ́ kúkú méjì kí ṣọlámá ẹnìkèjì ẹnìkèjì ní tọ́ ẹnìkì lọ́la ẹ́ kegu ko mi jile chola ma daka ma refle ki duhu yi ene giri Qur'an ni ngale yomo allama al-Qur'an Allahumma imo ima karatu gide mu dum ngune imi Qur'an dunga dum allama al-Qur'an tagi jeng yeki mengi ngini yela le modu al-ghuna de sautun yakhruju min al-khayshun tamare fi yeki bobo ama ati malu ngachi ko mo imalu kwinyi podo ate podo imalu gane dama dama ma dama ti ki bogo yi to dale ara fi le ka allah lo la nwe ke ni ka do le ba ama re fi le ma du ki qur'ani allama al qur'an ko yo o yo shi ramu o yo mi qur'an du nge khalaqa al insan o yo ngo ngo ho nu ne ngo chi ge o ne ko yo chi ge de tu ne ba ilin ti ngo yo shi ramu amura o yo ngo ya gba lu ke re hm ichona idi qur'ani nge eh?

nujibo duki nujimanya nunegeni ama lijenu matuma maja taki jenu mama nukai tu hali kegu wabazu ya lijenu wa kumu ya chiki lugi chiniwe eme bako o ngujien ama ya wonga chini bo ya kukudeme kwa ugeduji ya uwe ugeduji ya uwe panadolu li eh, panadolu la emi ichun maa beho hanyu ichun yidi edumacho ichun tu alijenu wa kukudeme kwa ama ọdún mọ́ òhun ma ifá tí àgbà ìbọ́gbẹ̀ fi àtàkà rẹ̀ tààmà àlìjẹ̀nú lẹ́lẹ̀ adúkì májà kàmà ágùdá bẹ́ni àkúmà àwọn tọ́gbà ònèyí lẹ̀wọ́n tọ́gbà àlìjẹ̀nú kọ́ tó dálọ́ ọ̀nà akọjọ́ sí kíkó àti ònèyí bá ilé òrà gbìtìgbìtì ń ṣe ọjọ́ ṣe àhánà tó nù saka Allah tabaraka wa ta'ala yanihi ash-shamsu wal qamaru bi husba nam to allamahu al-bayan Allah ngomo ngomi bayani ngodungo adunge imi bayani imudunga adun ya mado bayani bayani gidan shi akini abirejola ojo mudunga adun imudungo ne ko jodungo ne gidan shi akini one ile òun ní ké ṣálùkì akọ̀ọ̀lá jálì kẹmú yóò jẹun kìkà ewó kìdánegálà ìmí ẹ̀hùn nàyún mẹ́ẹ̀ àkàí ìmálọmaun mẹ́ẹ̀ àkàí ebi àpọ̀ mẹ́ẹ̀lẹ́ àkàí ẹ̀wọ̀n lè tánà mi ni wéhódú kìdánmọ́gálẹ́ okuno yekida na agala oye aimi mọọnwụ akaghị yekida na minehu yekida na munugba yekida na mimiji mọọ ole ya akaghị ama ni shomu ne mọọ ma kale ne ge alu ke gbo ka me amu bututu kuma yi ko ya emi akaghị ija mo bututu na gala ma chama chama ma le kita kolo gele inu mudu ke bututu de kare alu kuma kala abala ma kake mani langu yomne ta lele ge ebia alu ke akọ emi

abụrụ ka ewu mụọla ka dị ake ewu ka ede mụnwala tabali emalu ngalu ngadu atungubi elabụrụ ka mụọla ka edu ka edu ga tebi egbisi gị aka wani gị mụrụ dum ka ewu ka edu ele ko dike wa ko dike ara wa kemele odike ya mugba gị tan mo idumida odike amgbo yi nwere odike gboyi elege ne ile nge kaa gini mungu haki tanu moi dami uya ya duwa ima cha kabe boji chike kaa ne ongo unke choke yungo ima nge kabe to bayani de alama hul bayani olika dala dala turu kola leki nuji kola leki nigba olika dala dala kola leki nalukumane kidu kotane to une ile kiti ngo yodu ngo ima dale ejebi amelande ejebi ngu ama cha nejebi nyonyonyonga maji kwa si life ma je ko ace yebi ma ma je ka ce life ma life du kuma ce yebi du kuma ce yin ita no na ile ela aburu ko jo du pa hiwo maka de tun ka lawo le ga o ma lo lai chaka ki du ami du o ma gini idu ogbo meta abe ki dogbo meta wa idu 70 ma gini ama ko ne ile anya joja o ne ile he o kagide kama ki do anya joja eme ka utane me kauta na kinihi oyo kida oyo ogwe gwa kida uwe po ami du ogwe gwa me nya ro ye he mi me nya yuja ta ami du le mitika unya una ila re sukolo ma cheun ke kauta ne ki ola ma muba mitika unya re sukolo ma yin ogbo du mo ka kuja ka ma ro yi inuka do mo idabo idaba kala gere ni di ma do ma do tinyo mamdu tano la mo ogbo du mo ka kuja ka go meta yin yìí kọ́lọ́ máa ṣe grenade máa dọ̀ hand grenade namuru rọ̀tánì ìbọ́jọ́ kìí aṣíkọ́lọ́ máa mẹ́ ìṣe rocket dan ìṣe rpg dan ìṣe aa dan ìṣe ak dan ìyàṣì missile dan ìyàṣì bomb ọ̀làmù dan tọ̀gbọ́dà mẹ́yìn jìdẹ́ ọjọ́ allah tabaraka wa ta'ala ya bayani ma biri ju igire mudumu na ile abo yo ile igire ki uchu na ile yi taki jenwe la du oli gebi du kala ne ba itanu na ile e ole chi ngeli nga mu ne ma daba ti ku ma mu daba ti ku ma mela mu ma ma mela le ku ma kaji ma ni ọjọ́ ilé ilẹ̀ yìí ṣàmú ilẹ̀ ìnà bẹ́ẹ̀kì ṣùgbéjú máa ṣe má máa dùn jẹun tánà wọn má ohun máa lè jẹun lẹ́màá mú má bẹ́ẹ̀kì máa lónẹ̀ ohun máa lè lẹ́màá mú má ìnà ṣọ ìgà tẹ́tẹ́ wọn má ohun máa kú jẹun jẹ hùn má máa lè yín àjù jẹun lẹ́lẹ̀ ìgà rí yún má ohun máa dìgà dàgbọ́ eyu ma tubi machine wane o ma mu ma du ma ma ki kunyuma tabane le o ka ogele dro yo mu kunwo ile o nge la o la du kete ni ngini o nge wizu nge li ngini tangi le ko yo tingu ne ya ku eni ke mela ke de la tiju ke la mani ke mu e gadu bishusban yini otu payolu malule bishusbani otu polu malule alijaluka otu polu alule alijaluka inaluka kojo dunguma kene nalule inojo munu nu kojo dungene ne ki alule un inegba kojo dungene ne ki alule un egbe maleka madulule un awa ngode chaluki wa ni egbe wa pẹ́gbẹ́ ma bókété ìṣe yìí so ẹgbà kọ yóò dún àmà kà otu ẹgbà àwà múnú kò wáṣẹ rẹ̀ oòlù àwà múnú kò wáṣẹ rẹ̀ husband iná alùkà kọ yóò dún والنجم وسجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا ألا تطغوا في الميزان وأقيموا الوزن وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان نعم tabaraka wa ta'ala iyo na wuce ce bihus ba ni iyeji ma lule ma gbola ma wai ni ba kuyo dunga ne ne ochu yin koji olu le duru olu yin koji ochu le duru to gane le on ojo kuma jo alije alije egba alije aluka yi ochu molu ni olu ya mochu ni ochu molu ni olu ya ni shalen allah kawai surati surati yasin إن لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار كل في فلك يسبحون أي سورة ياسي آية آية آية 40 الله تبارك وتعالى إنه أوتبا أوتبك يا مول أولي أتبك يا موسم كما أكين أوتي أولو مو كون كوير على

ọkọ ka m ugwu dẹ ugwu che tọlọ ya tọlọ yìí ama ma ti ni gị tọlọ ba na ma ni nga ma ache nwu ya ya ate yìí ẹnwụ gị hmm? watermelon nche ma dọ kankana tọ onugunugu ịtọlọ e ya yìí ijin ayin wan turuki sura ka don wadaki suratul najm o yele ka ke wan najm wan najmi idha hawa ko ju ege bo kwa najm yang ma don najm sho ilaude eh awon yemi najm le awon mu do en igi awon tolo ko ju akini wan najm u che amu amenwu ku igi atolo

ainun ne kuji kolan huwa bi ainihi huwa bi nafsihi fardul kifaya fardun ainun hmm oje lu chalu kete e do hmm ile na rida arida ile cho arida irab domo so gbe kuma ki won nejimi anumo ehun ki je won chelu chikisra se bon ogogo ma agebo kuma mi wa odu akuma ya gebo me ehun kuma agebo ku hun ba to kisra ya gbake wa shamsi wa duhaha wal qamari idha talaha wan nahari idha jallaha wal layli idha so kisra kisra baru mami wa we kuma du gabo ledwa en ki awo ba kisra ya gbake sen ki jeng najmi ile isi wan najmi idha hawa ile ma dalen nan a ci jujun wala ainun farudun ainun utila yu yenene farudun kifaya utila yake boka ne kishi kujibu mune to ainun kuma do moishi ali yenene ne uji kola mre uwe kuji kole ainun de eliku ainun amoche hi jude ainun acha jido yu akifiha ainun jaria aji ki acha de hun so ainu ainu ima ka ama maana usharida ngolama so it depends on alu kedushe kuli ishi arab todale najimi kojú aka imi gidai ishilawude ta yin amúṣe kí atọlọba ni wà ṣẹjẹrù mayu olí kí akwa ni dágù kí agbọ́gbà kwa ni yes judani ìjìjì ma ma dojí ka ni mm. wọ́jọ́ wọ́sẹ̀ máa Allah tabaraka wa ta'ala yanhi man yujalige rafa'aha aláhùn múrù náà tàtẹ́ wọ̀wọ́dọ̀ alìmìzán ìyàwó mímìzánù ẹbọ ìwọ̀múrù ne, yà nẹ̀gẹ̀ ọjọ́ mọ́bọ̀dù ó yà nẹ̀ tákì jẹ́ wọn àẹbọ nẹ ó yà nẹ̀ abájọ́ yìí ṣẹ́bọ̀ kùmárùdẹ́wọ̀n àkàlẹ́ inú ẹbọ yìí kọjú ọdún ó yà nẹ̀ ṣẹ́bọ̀ kùmárùdẹ́wọ̀n ìwọ̀n ibẹ̀ àníkẹ́kẹ́ àkíní ní kí ṣẹ́bọ̀ kùmárùdẹ́wọ̀n ọjọ́ kọ́ ayé ameke be kuma lu pigolo yinya ngo yoko wa bolo ki to e bu ko yo do ai mi gide ba iche boy ki yo ali um ma ka dai ni al mizan ni kuma ka gide ci al adl alati suratul hadid eli o mole ko mizan yana mizan wa li yakuma an-nas bil qist eh to ruka mo ne ke ni mizan lati al adl ojo amo ami mizani dua amebo amudua amebo le duo jane ebele kojo duo jane iba tene du ojo takojo jeun iyuma ebo le na kebo gire ebo yo se dua une du se ma kino yo mebo ka dua me ebo le adu jane ebo le asi al adelu opopa ichi tudale ne nkuma chekedo e magba so nkuma chekedo e magba ni ehun le iti gbekese ne munene to mizan ko jodo ayde adelu ko jodo ayde e un dugu ma che gedo e magban e un letu gbeke chene mun to ibe le ko jodo tene du ehu iba e mizan le ko jodo ayba ko jodo rogu oja ne taki je ne du sima e un eki ti enyo ne du sima e un eki ti e bi ne ene du sima ẹni tí ọ amado kọ́síkà kò máa ṣe àgbè university level kuma don moral philosophy báyìí nìyí ìhà mẹ́un dúkàmù na ya nílẹ̀ ikú e ma kọ̀ pé ikú ma jẹ́ fóhùn yìí ìhà mẹ́un kàmù náà kọ̀ fóhùn máyà mẹ́un kàmù náà jẹ́ fóhùn absolutism ní ma absolutism èkéjì relativism nshi amewun kile iga ba di a se ma kiyan o ni ipa ba gbogbo kele kọsọdọ alahada di se ma kú nípa yàn o gbèrú tú yẹ ohun nẹkú nẹkí jẹ ẹnẹ dúkìdó yà nẹlẹ kọsọdọ kẹdẹ ohun yà nẹ isi dúkẹka èsì ma kú ma dogun tú yẹ ohun nẹkí yẹ bá ẹnẹ bẹ nẹsí torí alẹ ẹyìn adùtú alahada do yà nẹlẹ se ma kú kocho du ojanele abekala adadu ojanele ebe a iji maka ni zina ite inyo chakacha amerika ma jo mata go halal yin chenga lebi news ke egbe egbe egbe history ene ki imf president ko ka oyele mamrutani tudem mai ma gba nkunu bele ma ekwu dago prezident gị na-abaghị ebe a kwụ narụli prezident a na ameniw agbaghị maka otinye isi ri ekwu machi n'igbo etebado n'obele nwe ihu mama meghe enu otu abụtabụ ya alali nga mụ e na alụ otu ekpo n'obele ala ya abụtabụ a na ameniwu gị abụrụ machi abụtabụ ma anyị machi ma akinyon hmm. toyeleti absolutism de enwe adili mi elewo ya na taka mụ na mma ka ke nga ba na ohun ma nyoni e nga ba na ohun yoyin to alimizan ko yoruwa idan ووضع الميزان أجو ميلة دا تجاني إن دين دوي لميونة النبي صلى الله عليه وسلم إن إن الحلال بين وإن الحرام بين إن ويدو كوجو ما أنجي نبا يشتجو جدي إن ويدو كوجو أنجي يشتجو جدي ويدو شما إن نكي أشي إبا يأشي كبو أغنكي أكامي أن ينعشيكي أبا أكيني أنيجو أكيكي دي إبا أبدو كي شكابيني كما كايو نيجو أكيكي دي إبا يابين وغلتان نعم نندو جاشي نبيني imadalen allahu liga mi mizani duame iliga mi al'adalu iliga mu duame tudala eri eye qur'ani eye mizanu liboka inugbe kichi mizanu yi adalu yin ojo akola ojin eye mizanu muneli ya ya neke ashi ebo iku madu nwenwu jali ojo akola ojo akola ojin domo doga ne ko anibi eh, shuaibu alayhi salam كي أكا غابون كنه ولا تبخسوا الناس أشياءهم ولا تخسوا في الأرض وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره tẹ́yìn kìí dúpọ́ ayalẹ́ gbogbo táyà mẹ́ta ilẹ̀ kẹrọ ló bá anábì ṣùgbọ́n àríṣàlám kòkó ìná tẹ́ngà bóhùn yìí tọ́ mízánì kìí akọ̀lá ńgá bóhùn jíwìn ìṣe mízánì ìkà máa dùn wọn ìgbélẹ̀ ẹ̀hùn kò máa dùn wọn ìwà kelu ịkara uwe nwa examin anyị dị gbanidan ma m da na-enwe ịma ka ma nedu nwi nwa eliko ị si egide meji kisi abakolomejinisi yi ma ihe yi mamenkwunye ihe yi tọche nke mụ dị egide ewo jituli ma mụ kwonye ka yi kwenye gidehe yi ọjọọ akini lil mutaffifin الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم وزنوا لدي إنكم معنا دونغوان يموا يلي يما دونغوان يموا جالي موجا كلا كونغو مرمو أما ممدا كلا ميزان ويكي داي كوجوا كاي ميكي داي با yele ci yiku yiku ma ne dum me okoko agbade enwe enyo kwen ebi ne yele ngoja ka mi de allah ta togaw fil mizan to du kuma we kuma we kuma we godaba iho kokpa ko yodwa kuma ye godaba kokpa lele وَأَقِيمُ الوزن بالقسط وَأَقِيمُ الوزن بِالْقِسْطِ وَأَقِيمُ الوزن بالقسط ولا تخسروا والميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام نعم تو أمي الله تبارك وتعالى ينهي ألا تطغوا في الميزان إني ترى meki wona daba ofi mizan genu temi abajo mizanu mune ngo yawa da ngo kare ali wado al mizana kwai allah tatagaw fil mizan ya ngoya mizani yu biana ikwi yodudu maana ma fi jimalama mizani yodudu ibn kathir yani yelati al adalu yila kola uji okokwa ko yodu uja nei yani watini huja kiadu ngakini okokwa ngoju atini kadomo walute suratul hadid aya ogunyo melu laqad arsalna rusulana <coughs> walmizana liyakuma an-nasu bil yeni amota rogwanga mune angomi mizani ngoda yango ma kamune kini kidago kwa kola mai ushidu kuma taka angoyo mi abayo yi mizani iki aka mi abayo ki mizani yi kane a ngiwa ngoya yakolo yinga abayo ile yeni Allah me anya ngo ngola me me ki turukume me kuma ngola mẹ́tùgbótà bà dí mímẹ́ tàdúrí ìhun wà àkíyìmùl wọ́zna bilkisti mẹ́wọ́n mẹ́wọ́n alẹ́jọ́ kọ̀kọ́ wà látúkùsùrù mìzán mẹ́kí bẹ̀wọ́nẹ̀ ẹ̀hùnkùn mẹ́wọ́n wọ́nẹ̀ mẹ́kí bẹ̀ẹ̀bọ̀kùnmẹ́dùnwọ́n wọ́nẹ̀ mẹ́kí bọ̀ òun kò ń ṣọjọ́ òun máa nẹ̀gidẹ́ òun múdú tẹ́ ní ànáàmì òun máa nẹ̀dú tẹ́ ní al'anam al'anam ṣàmẹ́ àmúnẹ̀bí tí òun máa dúnmẹ́ ànáàmì tó dálẹ́mà ẹgbẹ̀ẹ̀bọ̀ ẹgbọ́ máa kí ni sayidul anam máa kí sayidul anam tó hmm. anibi sallallahu alaihi wasallam òun makaramu ẹnẹ kì ṣọ́ nẹ́yìn àmì anam máa kí anam bí ma'ana al-khala'ik al-khala'ikul mukhtalifa amúchọ́ náà lójójó òjòjì yìí amálẹ́màdúnmà ànáàmì yìí tó dálàmà ẹni wà l'árùbọ́ wọ̀dọ́ àhá lèlànáàmì ẹni kùmà dọ́ ibùn zédìí ẹni al'anáàmì bí màá náà alhalku amúchọ́ náà ọjọ́ ọmọdúnmà kìíní al'anáàmì yìí tó dálàmà wọ̀dọ́ àhá lèlànáàmì aláhù múdù nádàtẹ́ ń gbọ́dú amúchọ́ náà amúnẹ̀dójá nẹ̀ẹ́ amewe kuma ma ngo chune ni ma ngo do jana ge fi hafaki hatun ameruli ma do jana le ejime wan naqlu de junu unugun ngo hmm, do moge mm atful khas ala al am bi kallahu tabaaraka wa debino ingoyo ngo ngo single out ini debinu nugunugu ingodo moge allah tabaraka wa taala meru likojo jane ngomi debinu ngodu tomo zatul akmam debinu iki anyuji zatul akmam debinu iki anne tuji awiyatu qal'i alladhi yatlu fihi alqanu thumma yanshaqqu anil unqud ogoko ogoke pe ki anyuji to oga nela debi nu oga lenga melli o ya nyuji nyuji nyuji nyuji du huyin to allah tabaaraka wa ta'ala inhi zatul akmam man yidubinu yiki anne tuji ya e tuji du fiha fakihatun wa naqlu zatul akmam wal habbu والحب ذو العصف وريحان وبأي آلاء ربكما تكذبان walhabu isho isho isho debi no kete do yanin ya cha menga ruli kete isha ma do yanin ma kola menga ruli ma kola mi fruitu ma ngo kola mi seed ge fruitu se yoji ngo nga mi seed fruitu se yoji ni seed fruitu se ame ruli ola mu de wo ki mango de hm ide ami fruit owo kale mu de ìdí àmì fruit àmìlẹ́ṣà mi fàákì hàtù nẹ́ tó bí kàbí lẹ́dọ́mọ̀ alhábù mọ́dọ́mọ̀ àmẹ́ngẹ̀ẹ́họ́ mọ́dọ́jáni mẹ́lẹ́ọ́kà ìdójáni àpàdọ́mọ̀ alkamadọ́mọ̀ igogodọ́mọ̀ zul asfi war raihan amewe kuma ni al asfi abe kuma no imi gine gini egba baba egba kuma hudu ina me nke egbe e ame ni legbe manya hudu ma ni imi gine gini ya ne gi aduhu kicho lawun adu yidu da mo elele ngidu akolo dan

abe kuma ahuduhu kuma ni ngi gine gini ma gbogujo ma yi ngi bene mm fobi ayi alaku fobi ayi ala ojo ni agboda chola ye ka un nga ngume ya describe ngume de fobi ayi ala i ihamura ala i chamura ìhàmúra ọjọ́ pakúṣáká ìrẹ̀bíkùnmá ọjọ́ òdúnmẹ́ àmẹ́hun nẹ̀pá àmàlìjẹ̀nú ìhàmúra ọjọ́ òdúnmẹ́ pakúṣáká yíyá ihun tukazibani ń àmẹ́ àmú nẹ̀pá àmàlìjẹ̀nú ń mẹ́nikí dọ́rí mi kàkíṣọjọ́ ṣe mẹ́ni ìta kàkà mẹ́ṣe ńọ́lá mẹ́yì kóbi ayé àlàyé ìhàmí ni àmì láyé ọ̀rọ̀ ọjọ́ kìí ṣe mẹ́ ame amewo ne kpa alidzenu wòrà kɔ yɔ tse wo mɛ kpa kutsaka yi yi nya de hun kume ne kika kini tsɔ yɔ tse wo mɛ ni taa anabi sallallahu alaihi wa amu ne ma alahu akbar hmm, alahu akbar ŋmɛnɛ du ma kɛn duni abɛnɛ du ma kɛn duni wa anabi sallallahu alaihi wa sallama ba ame mi yudo la tuli kpa ẹgbàkùnrin yá gbé kura ní àmà àlìjẹ̀nu gbọ́ ibà ẹgbàkùnrin yá gbà hàn mẹ́lẹ́ gbọ́ sọ́rẹ́tù rahama ní gidé òun gbà hàn mẹ́lẹ́ gbọ́ kó sàmà yẹnu máa ṣe àyìn fáìtà níbi tí kéèkì wáàzì máa máa ní àmárò yíjú bá bá ní ìwà gbá kó ẹ̀kẹ́ dá ọmọ kó yá ṣàmà wáàzì máa ò ṣe yẹrú àníbi kírakọ́ ànà kírakọ́ ànà kí ló ma jíjọ dédé ń gbówó ibú máa jọ haá gbò ìlókè imájíjọ ọ̀tágì ló ń gbò ìlókè ma jọ ń àníbi híkẹrẹ àti gèlè tọ́ yé dàbíá kà níbi dàbíá ẹgbẹ́ èkè dàbíá ẹbá onígunùgà mi sáábí ń ákèrè máa mọ̀ tábà kìtìgẹ̀ máa ní bẹ́bọ̀ ẹ ká ní kejì bí mí yín ìmánike ó kìdínáàpù gẹ̀ ìmánike múdú láyé àgbẹ̀ kó kí dágẹ́ àgínihun mẹ́rin àmàmàlì yẹnu ya ìbáìtì tó kò wáyìí lóun ara yá ṣe bí òdàrí ara kò wáyìí lóun ẹdójúkò kò wáyìí ẹdójúkò rẹ̀ ẹwẹ̀ àkàwọ́mákì yóò ń kàmẹ́lẹ́ wáàzí òun ẹ̀kàáyẹ̀ uke hunje ako ama ama ku je un kamela je uje ngegi judu ya melen amele lu je un kamela je nga ka amele akito igbodu kamemo oguguru tane ogugwela saka shugugwela ketebe amelu amelu tane amele ken yamudu chen kamele ba ojo aje ngela wala amele orela nga chala e awon chorelo lamun orele ke awu ogene kele de awu nyalu yi ogele nga dala ìdí ọ̀nkùn tùdá àlà àmẹ́kẹ́ẹ̀dọ̀ ogogo àmẹ́kẹ́ẹ̀dọ̀ ogogo lò hẹ́rẹ̀ nù àmẹ́kẹ́ẹ̀dọ̀ ogogo lò hẹ́rẹ̀ torí ìyẹn àwọn ọmọ ayẹmẹ́ àlìjẹun dọ́mù sáàmẹ́ ń kò máa bí bí bí bí pé kì í ṣe ọmọ ṣe ọmọ ìtọ́ ìkà ọmọ abúkọ kúṣaká nga níbi sọ́lá sọ́lá máa ní ọjọ́ kò òun yá gbèkúra ní ọmọ àlìjẹun ibà tó ayà dúkò ngbà ìgbà dúkò ngbà kí ni fóbi ayì àlá ìrọ̀bí kò máa tukẹ̀ dìbàn ẹni ṣe dé kámà àlìjẹun kámẹ́lẹ́kẹ́ mú ìdú أما أماكنه لا بشيء من نعمك ربنا نكذب فلك الحمد ونقدر بنقوها يا منك با كما تفبي أي آلاء ربكما تكذبان إيه هامورا يكو جوتي نعم هاموني ba ma alìjẹ̀nú èyí ihun mẹ́ni kéré àkútọ́jọ́ ṣe mẹ́ni táa àmàlìjẹ̀ náà mẹ́wàá kí ni lẹ́nu kẹ́dìbò bí ṣe ìmìnira abakini la bi shay'in min amika rabbina nukadibu falakal hamd ogele ngamari yenena do yame akini ojo ihura kuwechi ngama kwa kuchaka eba ini du ihele kama ni gireka kiswechi ngama ni gbide keshiwe ogele ngamela do yi Allah ta'ala ala na'am خلق الإنسان من صلصال كالفخار وخلق الأجان الجان وخلق الجان من مخرج من نار من مارج الله تبارك وتعالى إنه خلق الإنسان ينغيهونه نكي ينغيهونه نكي من صلصال كيف صلصال ايه ايه inu amahonu ne ce min solsolin kalfakor wa khalaqal janna min marijin min nar ten kuma ado solsolin sai ni stage ke pio awa ta kuma ado ki solsol ino me ke pio ki alewa ta kuma ado akini hin solsol ṣùgbọ́n ẹgbẹ̀rún kí ni ẹ ṣeun kuma wuhi kí a kọ́kọ́ ẹgbẹ́ kuma hìlẹ̀ ibẹ̀ gbogbo onugbonugba málẹ̀ ẹjàkà nẹ́unú kíkọ́ ẹwọ̀n kọ́ fí ẹjàkà nẹ́unú torí kíkọ́ ẹwọ̀n kọ́ fí o rẹ̀ ẹgbà kan máde oyún kí a kọ̀lá ẹgbà ọkọ̀ kò tùbẹ̀rẹ̀ àmú tùbẹ̀ kùmàtàtà kómi yún gbélé mayọ́gẹ́nẹ́ kọ ọ òbò rẹ̀ ẹ̀rọ ọgbọ́ abáyọ ẹ̀kẹ́rọ ọgbókó ẹgbùkọ̀lá ń aka kókókókókókó to en kuma do ki salsali de e ba ka Allah tabaaraka wa ta'ala kan ibili akin ibili do ji kan ngani bi adama e fi suratul hajr yani hi suratul hijr a ibili yani hi lam akun li asjuda li basharin khalaqtahu min salsalin min tin ena ojo min salsalin ẹ̀ṣọ́ na ń kó ìsọ̀lṣọ́lìn tèmi àbáyọ ọmọjú àkún ẹ̀ṣọ́ ìbílí ẹni máa ṣọ́nù nẹ̀kú ìsọ̀lṣọ́lìn ìyànúgbò kẹ́yìn alìkì máa kì ní máa ṣọ́nù nẹ̀mí ń tura àbí kó ìkẹtẹ̀ inúgbò kẹ́yìn alìkì máa kì ní kàlákùtàwò mìntíìnì ẹ̀ṣọ́ na ń kó hẹ́pìọ̀ tèmi àbáyọ ìníkìdábẹ́nà àkí náà máa yà lẹ́lẹ́ màṣẹ̀ họ́lamarẹ́ àbá họ́lamarẹ́ bí àdéhùn tudẹ́hùn turọ́bin

kuma dalen an na sha na je ka tace ka tace to dalama yanihi khalaqal insana Allah tabaraka wa ta'ala iyo nuna ce min salsalin kal fakhar ku hepio epio yake ce gbe da bana kinihi kuma mudu huna ki ma ba epio yake ce gbe da bana du huna ki mayolama

فبأي آلاء ربكما تكذبان الله تبارك وتعالى إنهم إيه فامورا أنقا كتاكا كونشينا ما من قام الجميع إن يامن كراء كتون كشجوة شمن دا رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان الله أكبر annabi sallallahu alaihi wasallam yani amela yakuba ufane ma nabi sona mai ufane unwo je nabi sona mai une ile epio abekikete abekama un maru sona iwi un shani bi adam alaihi salam to amo amal jenu ma so ni ma ku ogo na ogbe ko urumade hungeni un maru sona mai to Allah tabaraka wa ta'ala ni rabbul mashriqaini unkun chojo unshodu lorodo meji wa rabbul maghribaini yunga ango shondu ulane mejejige yengo lorodo shejingi shein ulane ijingi ango shein iniki ko biru Alibum? alaikum amado joka jo ma ma ma ji masalaci ka loko ya igba ka ma ci hanyi ne masalaci agujere yuka wate ene ka abiri yuwa tun roka gbagba ne yi ni masalaci ma ka ede gbukolu gbuka efe yuru so mongola adugo ameke nwa ka meke ọ ka imi ngọ masalasi ma ngụla adụ ukwu gboko masalasi ma akụrị achụghị oji sura la me mistake je masalachi ka me ko yeun kama ke moju masalachi marida to ko yi abega kini kama anya cho masalachi ma ke meju paro gboko radu ko kama ke ko yoro o ma ma yo ma ya ma ya acha halurele unwi onke achulima yi ma yedu ka ile ngama nga ma le nu olima yin ya we ka ba ye amo ye mpere ji meji me yin ya ngel na ba ye kuma ye masala ci kuma na re juda le aba kun gun go masala ci ma ya de jun rida yi to on ki olima le a kun wa a to ka to da mai kuka to yin ko le ati ni ni yin o yin o ha nga mele yi masala ci nga ma ke la ba ko aba ki ye masala ci kama kana ku ki he da dati suratul rahman ohiolama comungi denge duma allahu tabaraka wa ta'ala ni rabbul mashriqaini wa rabbul maghribaini yenu nge chundu uludu meji nge achudu lana meji ji yila dunga kini uludu sheji ni shi ola na achuji ni shi egba oloji gboko la du ku eso mo ya du ku egba wo imde gbo oloji ohun um, ma ko ma shi egba wo ya ulu anya ho ma meri ihe a m dị egba awụ mekọ masalachi egbọrọ yi a ya ụlọ anya ahụ masalachi mere amụghị ya na gala ya ala ire alikide ire mụ tụta ala ga masalachi dagwa elikọ ụlọ ụkọ ọka ya ali mkpọkọ ụlọ adụ ụkọ mgbe iji masalachi mistake ụka nke egba adụ ya ma egboloyi ya akwụlisi gbegboloyi ma akwụlisi ṣe nke gboloyi ya kóòlù hàn màṣálásí mẹ́rin táàmù yàrá màṣílá yìí tábọ̀gbọ̀lọ́ yìí múdà ápè mi kọ́ lẹ́ni ọ̀làmí ọmọdé jẹjì àbí ọ̀làmí jẹjì ní ọ̀lọ́gbẹ́ ọmọdé yìí ẹni déédéé abọ́lọ́ yìí ya. lẹ́la ọkùnrin káàbẹ̀lá bẹ́ àkùnrinṣẹ́ abọ́lọ́ jẹ́ àbáyọ̀ yìí olùkẹ́ adúwí ọgọ́mà

alụke egbolji k n gboke adụ ukwu oyi iledu egbolji na ọgbụgị anya tụnyu ihe aledu egbo awụ ya na ọgbụgị anya tụnyu alụkidegii oji nwala ima dalen ma enihi amado allah tabaraka wa ta'ala wa huwa allazi awa matan wa maraja al-bahrain awa matan maraja al-bahrain de ngbo ko jo ọjọ́ akọ̀lá lúgbó àmì búrùjí tẹbárakà lèzì jáàlá fi sẹ̀má ìbúrújan wà jáàlá fi ha sírọ́jan wà kọmara múnira a máa wò kí yóò jálè yìí ẹnẹ̀ẹ̀nẹ̀ náà kó gbogbo adábàtú ẹnẹ̀ẹ̀nẹ̀ ní yí gbogbo yóò ọgẹ́nẹ̀ lẹ́wọ́ tùkì ló jálè yìí ẹnẹ̀ẹ̀nẹ̀ ní yí gbogbo adábàtú ìníjí gbogbo yóò sọ

anabi sallallahu alaihi wasallam ehi bayan letak mayani ine gba ebodomo ki o ki o titala ki ma sha du ko ki se gbade gbadu sha du ko yele ni iye iye ogun yo mela egbebo ki le du ko ogun yo mela taki ko du ko e ko gwegwa imudi ida bishani ada bishani tola ni nye o su abapa ke shogun yo ya yo ni o wi yo inugwu ya omela inugwu egwa inugwu egwa anya ọka sabu kiri meju nga ma gbeyu ya na ma ma kperu amigiri edusi anyị ami anyị nga ma se yi amaghị ya abakpa chaleju ka otu adụ ko ya lele yi onwe ma alibọ inike mụ dogwu ya omela ya egwa nwoke otu ka yi laikili inike otu ka inike ya gwa egwa otu ramadan agide so ogwu egwa nyere mela anaka adịghị ngide onye merụtụlụ yi nyewala agịche mụ dụka anya akpali ya ọla akíṣẹ̀ mú torí òbúkà agọ́ àkí àmẹ́ngún mú kàdá amáyún àmà Otu ka ọla akíṣẹ̀ mú ìrọ̀jí ijú múkà kó gbẹ̀gbẹ̀ àyà ṣe nù àmá ẹ̀mú dàrọ̀ ọjí ijú bá ó gbẹ̀gbẹ̀ àyà mẹ́rù tùlù tó dárọ̀ kọjọ́ ṣe àṣẹ ụdị ya, táká àpá àbò sàùdíyà ayọ̀ ìdí aṣọ ọjọ́ kété alẹ́ yé màmúdùwú yọ́mẹ́la alẹ́ yé àmúdùwú àmá yẹ ti kọ́ yọ́kí yẹ́yìn ìbèhe ó kà fún ma jogún yọ́ mẹ́jọ tákì bó kàkì yòówẹ̀ wà ní pé yú méjì lẹ́yìn tí a lò lẹ́rù àpá máa àyà àìdì sọjọ́ kété àyòówẹ̀ wá àmá jogún yọ́ mẹ́la àṣọ ìdọ̀jọ́ kété ṣe ń pa oṣù lé màmá lóṣù ní ó lè láyé alhamdu tó dáa àti ànàdọ́gbá náà ẹgbẹ́ ka ajo hmm? ajo kipuko ukairi kuaja yori omonga ajo ma busa bo, bo yemen mama uchilime ngama acheme macheme ama sende abo nigeria majati ni maje kwako so ili tagu kataka sarkia what announcement i to the announcement kitaka achani achini cho imi ujewa imi ile to aguka alụkọgị akpakọrọ ngidomu tụdale olugido yale iba ugboko oluledu ukwu ukwu onginiba dagidabidu ukwo mọba ṣedeki mọ ọjọ́ ọ̀dìlé mẹ́ta yan ọjọ́ ọgbọ̀ mẹ́ta yan mẹ́lúdà 365 days ṣedeki mọ ọjọ́ mẹ́ta alùkàlẹ́ àkóhùn ṣe yìí apójùdó ògbé wọn ní sílẹ̀ àdó ògbé wọn náà rẹ̀ tó rẹ̀ wọ́ta ẹlẹ̀ tí ó geography máa kẹ́ àkíníhí máa kẹ́ àkáàni alùlẹ̀ rotation and revolution of the earth eh? the rotation and revolution of the earth wáyé ni a na sàlẹ́kùn màkàmọ́ àmì geographers yà àbàpà ma ó confam ìṣà nígi tẹ́ àlùlẹ̀ inú tó iná gidọ́ mọ́kùn máa dọ́ra kí ni planet àmì planet gidẹ́ ẹ̀ lámàṣe ohun ma kọ́ àgbọ̀ yẹ́lẹ̀ àmàṣẹ kì nìmúnẹ̀ kùn máa yẹ máa yẹ tọ́nu ìníkùn máa discover ìtọ́ kùn máa kà àmì planet lẹ́ ẹ̀ lámàṣe planet

ṣe ọjọ́ ìdílé mẹ́ta yán ọjọ́ ọgbọ̀n mẹ́ta yán mẹ́lú àṣẹ yìí ulẹ̀hun kì á lè ọ̀nà kì á hẹ́rẹ̀lẹ̀ ọ̀nà kọ̀ ìyálùlẹ̀lì ìmáyìn 18.5 kilometers per second fún ìyálùlẹ̀lì 18.5 kilometers per second nílì mẹ́gbẹ́jọ oyún pẹ́rú owó sẹ́kọ̀ọ̀nù ká òun ile ìlàdùn ní àti ní ilẹ̀ kò ní mọ̀mẹ́kì kàdé jupiter dɔmɔ neptune dɔmɔ pluto dɔmɔ saturn dɔmɔ tɔ gbɔdɔ amɛwi amadamadama maṣɛ la o ma dɔ akini planet mɛ la kidamadama ta kisi duniya ye tigide si geography dɛ don Allah tabaraka wa ta'ala yinihi rabbul mashriqaini olu leki atunyane yi olu leki aduhu yi ona ki aduhu le de

ẹ̀kí máa pa ní olù ṣe ń kó olù máa dùn ọjọ́ mẹ́ta náà bá yọ ilé bá àmúnà aṣọ́gá máa ní hain ọjọ́ mẹ́ta rọrùn la máa kó olù máa dùn hùn ṣe àkàtú sí àjíjọ kó yìí àmúṣẹ́ olù máa hù níbà ó ṣe kìí yókó ipa hù tó dó olù àwọn photosynthesis le ma take place in uche gido ko yon eku ya ku to na le olo acheku uche gido ko ya acheku nga akacho ne ya acheku nga mela mana ko le ekwu olo abayo egbo kibe ya le yodo chabache ege ko yolo abache ege ko yolo mo ngi be ya le yodo amade gbata ga oyi abache onugun ge onugun go olu ki aho ayi e ba

àmá ó yọ́ ṣàálẹ̀ ìtọ́nù ń àpá adolùṣekù àkáfẹ̀rẹ̀ onígbà adolùṣekù ilẹ̀ ọjọ́ dẹ̀ rọ́bùlù mashirikaini wà rọ́bùlù magribai aláhùn ṣódòlòdú méjèèjì wọn ṣódòlòdú méjèèjì fọ́bí aláì rọ́bì kuma ti kẹzìbán maraja مرج البحرين يلتقيان بينهما يلتقيان بينهما برزق لا يبقيان وبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان الله تبارك وتعالى يعني مؤواكا ميجيك أرسلهما Allahu akaji meji eche yaltaqiyan take yejuma made aji ka paju mune made bainahuma barzakhun agbade aji meji gide ba ije ni barzakhu kidomo en kuma ado barzakhun chi alhajizu almani'u en ki atigba kuma ki ahana ma ki yejima alfasilu bainahuma en ki ya ga kutagbade ma ki yejima ma daman inú ẹlẹ tó ọkùn ọkà nìgbọ̀lù mí iná la jíkà kìdọ́ mọ̀ wẹ́nẹ̀lẹ́ ajì mí ìjọ wẹ́nẹ̀lẹ́ máa lálẹ́ òkè yìí náà lè mùjú yìí náà lè mùjú yìí máa pẹ́rẹ̀ dàmá àgbàdé ma ẹlí máa pẹ́rẹ̀ àmá ìgbàkútà àgbàdé ma yìí máa dàmá yọ lamọ́ àná òye àmì ńlá kàdé o. àmàdọ̀ òkìlíwé ama dege jiri una jonu to ayi kile pa ra jonu ama ade to kile we da na jonu ni ra jonu ada yo o kile we nu yi male ma kore yin to aba ne le river niger and o gele ngi jima o ma je yo ide bayinahuma ịgbapụta gwadima elie n'ikwere le n'ikwere ejide e ya mụrụ talụba onwu malụ omi ọla m jali ga ne gị mgbanwe iche amaghị ka eji nkịta kwụrụ nwa ebe a ee oke ma omụde hụrụ to egide ide amanye egide ọkidi kọntent ịkpabie e ene ya adamanye eki adị kọntent ee n'ịkpabie iyigi ma ya akpere alụ ele a chekwu wecha jẹ́ omi omi omi kà ẹ́ omi ọ̀bìọ̀lọ̀ máa ń omi ọ̀làm kẹ́kọ̀ọ́ dàmọ́ ọ̀làmàkágò

eyi eyi nkwere ya ala ala mada mayọla manụ ịcha ka n'iche ekpo petro abịa ka ekpo kerozini kwonkwo mi ụma damayọla manị emmakwo damayọla ma ka emisi yọla ma ba to ịcha ka n'anya chakwaru ma e omi onwosi omi nwoche gị omi ụba inwosi omi nwoche gbalị gị omi oyi ha anyị na-eme edumere alụ eyomalụ petro kerozini nche gị edumere mmụọ kerozini nche gị amma ya gida ba allahu a ce kwin jali ya komi kpọ omi ọla meji ya kuma dama omi ekici omi omi amalu mm, ya furkan aya 53 yani wahuwa lalazi marajal bahrain هذا عذب فرات وهذا ملح أجاج وجعل بينهما برزخا وحجرا محجورا unga kumi meje che akuma dama imu meji gide ki mma keche ki mma ka dama igide ki azbun furatun omi ki mamma didi miningi che omi ki mamma lu ke mani ki kola ene ki kola urinyo kinen yare kukule yare nyole ene ki kiki chin azbun furatun ne ekeju ya chi milhun ujaje omi ki amalu ki apayalu ngi che iye jimale ta kojo mma kudama ma kwere ma chadama takallahu ami barzakhu bi tagbadima hijra mahjura ini ba ku o ka chanye keji ni keji a mune hmm, wa o ya na aji amomi ya cha ma cha lo aji ile ya aji ino ina inuka domo itikwele domo ilililililili nigeria kada ṣeun maki ní ìnájí kìdágbàdé nigeria fi tó ṣùrò múnẹ̀ tìkúlẹ̀ òun lò lálọ́mọ́ tìkúlẹ̀ ìmọ́kádá ẹtí ni gbódá bàbá àṣídébẹ̀kọ́ ọkọ̀ ilé ìyẹn tó tákẹ́dàbà dọ́mọ̀ ọkọ̀ ilé ìyẹn ugboke alụ enema tọ ubikwe nwuchiele ebe a ịṅụ ni ami tekwu na na na na na kuma ahụ dọmọ kuma ahụ tụwụ leta pacific ocean dọmọ kìmọ́ nára tó wúlè tàmájílẹ́ ẹgbọ́ yéyì nana tẹ́ ilẹ̀ yéyì nana tẹ́ ilẹ̀ yéyì nana tẹ́ ilẹ̀ ọgbọ́dún ma ipa kúchá káàbà gbókété ma ṣàbálà mamá

ìṣe ní gbàkó kì dágbàdé ma mọ̀ má ní kí gbódà bá ìgbàkó lẹ́nu láyébù kìí yáni má ní kí gbódà bá ìgbàkó lẹ́nu albavio ìṣù jẹ́ gbìtì má ní kí ṣù jẹ́ gbìtì ní gbàkó lẹ́nu ilé ìrìnà ìnà alẹ́ ọ̀mẹ́kọ yọ ìhun òun tó bí ayé ala ìrọ́bì kò máa tẹ̀tẹ̀ dìbà ọjọ́ àkíní òrà kò ṣe ń mẹ́ àmì àmúnikọ́ máa lè jẹnu yíyí ohun mẹ́ni kí rẹ́gà tó tèmi tí ó mẹ́ni ìta ọjọ́ ìṣe pákó يخرج منهما اللون والمرجان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان Allah tabaraka wa ta'ala yenihi iha maji meyeyi lele meli toga ne won mo me yaki lulu yikoyi mo me yaki marajani koyi to lulu yipa marajani made ha men amu amu kuta olaka kuma kudu kuma ne du cheni go ile kimadu ya ni ka ni gemodu mun shaka shi gold ili ngali igala ma ma di gold aligala no alkini do ale ogele nga moki eliko do jaka ni si alfiba azirfa kuma kai akishi un do de un un ya do azirfa yin amma abigala da azirfa to to dale lulu wal marjani amenu amukuta wala kai ce kuma dai amen kuma ne du ce mu igwe ne tuto ihilai ọjọ́ àti ni ehun ehu àmúmi lẹ́wọ̀n mẹ́kúkú yìí hmm, fẹ́bi ayi ala ìrọ́bì kuma tó kẹ̀dẹ̀bá nra hmm, kọjọ́ tí wọ́n mẹ́ àmì òun nẹ̀fà àlùjẹ̀nu yẹn yẹn hun mẹ́ni kẹrẹ àìrẹ́hun wọláhùn jawari. وله الجوار لمنشات في البار كالعلام وبأي آلاء ربكما تكذبان وله الجوار òun ọjọ́ lẹ òun ọ̀nà igẹ̀ aljawari àmẹ́hun kùmárúlé filibari ajilẹ̀ ọjọ́ ẹnu òun nàmẹ́lẹ́ yóò àmẹ́hun yá àjẹ́ ajárúlé ka àmọ́ àmọ́ kọ̀rẹ́ ọkọ̀ jẹ́ ajé asúfúnù lè ti tẹ̀jẹ̀rí filibari ọjọ́ akọ̀rọ̀ àmọ́ yá ọjọ́ jawari òun filibari ẹ̀ kel alami madabe na kini amagalga e eh, gbogba ti yoyane yoya ba amewa cha magalga e gbogba kuma joja oyane amuwo o o cha eh, galga e ni ti yoyane yoyin e to da galga si alamun ngo ngare ba do alamun alamani a'lam to a'lam lede amagalga ojo kini madaba amagalga amagalga kuma doja ne kamo kìṣàgàlẹ̀gà yẹ́ kí ojú mọ́ yá nẹ́yìn ohun tí ó kìí yálà lèyìn ugbó ẹ̀ nánà ọ̀nà kọ àmọ́kọ̀lẹ́ nánà lèyìn ọkọ̀ yá jíjá nánà yọnyọ̀n èyí kà á lé kùmàjọ màjìlókò yá ìṣẹ́lẹ̀ tí òun sọ́kà yí dáná èyí gí ní kà á lé kùmàjọ yá yí tó lè yá pẹ́ yá yìí ṣẹlẹ̀ màá rọ́kọ̀ yá yí oṣooṣì dáná mẹ́tẹ́ni lọ́kọ̀ ẹni tó gbélẹ̀ ẹlẹ́ àmọ́kò yáyí yóò gẹ̀ẹ́ta ọkọ̀ ilé-lílé ọkọ̀ kìí anú mọ́tò típà mọ́tò típà ma gbáyé hun ma dáadáa nìta ma gbá nẹ̀kú hun ọkọ̀ kìí anádùá kò má dóṣù mẹ́ta tánẹ̀ tọ kìí anádù kò má mẹ́ta àkòlì kìí yálà àmà láàrù yípa yíó má pà kẹrẹ̀bọ́ wọn fọ́lọ́hun ṣe mẹ́ tó wọn kọ̀ dága ní oṣù mẹ́ta mákàdù gidi wọn wà ní pàtàkì ìyàwó òkèlẹ̀ yàwó ya adẹ́ abíyàdẹ unana ma unana ìṣòwò ìgẹ́gẹ́lẹ̀ owó ọgẹ́gùn ọjọ́ ìyá ẹ̀mí ìdánù welelele ogigi yane welelele bi yane makare o tobi ayi ala irobi kuma ti kẹsiba amúra kọjọ nepal jẹmí iye yá mẹ́nigi dọ́ mẹ́dọ̀ mẹ́nẹ́gbẹ́ àkíṣẹ́jọ́ ṣe mẹ́ni ìta sẹ́yìn ní dùn ọgbọ́dún ọjọ́ ṣe wọn papọ̀ كل من ويبقى وجه ربك ذو الجلال والإكرام وبأي آلاء ربكما تكذبان الله أكبر كل من عليها فان أقول أودو كدوجي مقاكو شكا يا تقوى أودو كدوجي أنا يا تقوى wee kedu eche bọọ ịtakwa uwe kedu eche pabie ịtakwa enekiche n'ali ya takwa enekiche nana ya takwa ejohele ịtakwa ejohelu ịtakwa nkọjọ ka ide wòye bukọ wájú hùrọ̀ bí ká iyú ojú ẹgìta àbọ̀bọ̀ yìí aláwọ̀ yóò ní iyú àbájọ inú

to olegide imagine kullu min aliha fan imagine ke ake ugugidi le ata pa ba yo ba e o ma nri ju aba ja kini ke ayo yo la we ke ayo ju da ti e ke ayo ji kebere e abe yin ata pa ya obi ke ta pa ko ile bi ni aya de abubi nga aya de ya ke ye la ba ki bi ne abi ne e. ola le ma kini kili ne ka kini tilo ma du hu ba ne ka tilo tọ ibe igbelele ma kọ alẹ́jẹ́ àhánkìlì yí ma àwọn mínú ya àbí ìzámẹ́ni yí ma kùmá e, ka igbele ẹgbà igbele kùmá kíkà táàmà agì ní mẹ́ka ní ẹwọ̀n e ilẹ̀bà alìhírí alìhírí wọ́n ti abáyọ̀ yìí yí ma kùmá ka ìgbàlẹ́lẹ̀ alìhírí alìhírí yìí yìí dodo a si jikiri du ẹbọ jẹ lẹ ma kó dago kò ma si jikiri ma dodo nẹnu ma hẹnu dunu ma abo nẹna nu èyí ni a bá yọ jikiri abo nẹna jikiri abo nẹna jikiri akpẹta ŋun nẹ jikiri ahẹ ònà odu tọ jikiri lẹ dẹ mọ yẹ ẹ kò ma dọ zikiri tsari a ọjọ dẹ e dodo ọjọ fẹ dẹ o dọ ọjọ yẹ fẹ lẹ ń do yẹ nẹ jìn wọn wà nẹ wọn wọn daba yẹ nù yìí. onwodo ala jigide edu ihun yi onwodo aji ti wana yi ama na odu gohono onwodo nwodo ihun yi jigirele onwo kakwalu yi biye kilo aji mo mi ke ene ke mamda bere eju ni ama ka kinihi ama e eneka agwe baba gị ọla du ka ka kwa bakwa na ede anyị n'ihi ntaba na edere enwe ikwu nwa agba ọghị gị agịnị maka ka iji kiri ihe ọnyụ ka iyi e e e ya se nkuma ka ya domo enwe ikwu ma m

uwe ti ẹ̀kọ́ e e e lẹ kọjá nẹ̀ káàkù ẹgbẹ̀gálà nẹgbàrà àdágádà ló nù bá ńlá múnẹ̀ àmúnẹ̀ àyáta islamu tí nà abánalẹ́ islamu tí nà ẹ̀yìn ṣọjọ́ ń ẹ̀yìn odó ẹ̀yìn ọyọ́ àmọ́ ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn kígbọ́ ẹ̀mú tó máa lè àkídà ọ̀là ní gẹ́nu gbogbo lọ yọ ìhun nigi nugo ko hubu ala nebi hun kuna mele ko bi hun te enwo ehun ta take kola tudu allah ta'ala inhi wala takfu ma laysa laka bihi ilmu inna as-sam'a wal basara wal fu'ada kullu ulaika kana anhu mas'ula wa mun yani ma yalfizu min qawlin illa ladayhi raqibun atid wala duka kaiba amela yako akotane yi yakakale makotane yoluka kale makotane chengi wala mudi tiolo tia um makotane ma kitu kwa kibe kide wa baduka yako la ewe gedaga ka gemalu jini amela kwa oto ma koyane baro ma koyane ojo na matini na ke untu ye e e ka ka kuma dido ho ale ngi yakai to dale anaki ai an en kuma ya eh, eh, kala bu kuma ya ma ya kilala kuma ka zikiri ma ko zikiri ma ko sana e mare ube sana e mare ina bebo mama ngo chukolo

sirale sana adamu en ile ana ma ci leyin idashi fa yi suna nabi sallallahu alaihi wasallam ne yake alwa jinu eh kullu man alaiha fani kuma kashi agini en duki du ya ne la takwa en ke dake abogo ci jojo zul jalali wal ikram fa bi ay ala rabbikuma tukadiban na'am يسأله من في السماوات والأرض كل يوم وهو في شان فبأي آلاء ربكما تكذبان يسأله من في السماوات والأرض ẹwà nínú ikú kìdó yálẹ̀ kó yálẹ̀ bá máa bí amụ na adị oye bi amela ikwa adị oye bi chọmgaji ndị ma gị n'ihi amela ikwa adị oye ebi lote surati fusilet gị ọmọkụ surati zumar lote surati zumar ejili megwele aya ikele ọmọle eya kere baya ọmọle gbogbo ha ọjọ akọ na alụgba amela ikwu na ya hamilu na al'arsha ومن حوله يسبحون بحمد ربهم ويستغفرون للذين آمنوا ربنا وسئت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم ربنا أدوهي دوبك ربنا ربنا كيبوك دعمل أكواشا كوادي سورة غافر سورة غافر يجل ما يقوتا أمالا يالي الله تبارك وتعالى إنهي aboko ma gwonya ala arece ojo amela iku kuma gwonya ala arece ojo bi kuma nado ala arece ojo abele ne munu machi ene mejo machi wa yahmilu arsha rabbika fawqahum yawma idhin thamaniya amela iku ile ojo aka ma wa men hawla ukubi kila ala ma ma do do ojo ويستغفرون الذين امنوا ما بيا غارا ngama ba kwa kuma dihile amela kwa jo gara ma bi ojo ko yogi nadu lihi aba wa ibadu o ko sura malana wa ba jo yigire amela ku yo ma sharuwa ko yogi mule ti aruba wa o ju ya ngon lo ma chinira ka o ma ka ngene ka gbo ye ni e cha icho mi akugete ngama runu amero bunga meke ore bi dan ama kwa mela kwa

amma kamela kwa ya liji ta kamela kamela kwa raku amma au ka yuma juna kamela ta kamela ke man kali yeshin inna lillahi wa inna ilaihi raji'un amela ku ba awanga majadu yi dogala ni majada ku majadu boji majadu boji boji ajada ku amela ku ta anga majadu abaliji wakide ule fi wa ko jo abanga wa e ma chebo amune kuma kudu ma kwe omu ngati o magenalu amajo mayo ame believe ma ni mama agba kun ya me believe ibnu temi ni agba kuma ko ka agba ejugede ma ko yuma ma ka inu ya ta gbejugede ma ko yuma re inu ye no ye ha mele amele mu da kedu a chakadị otu iyi na abụghị mmadụ machi gị nakọ abachaka dị otu emela na abụghị ma ya amatekọ abachaka dị otu emela anaghị na abụghị ma anya ọgba abịa ha kọ otu emela ana tọ ojo ha ma ọ n'ikwu nye na-eketa iche onye dịla echere emela ana n'u onwe anya nwa

ụkpaghị ma ma ọ bụlọ tụrụ ma mma kwụnye agba nwa na sallallahu alaihi wasallam ka yi take da mebili je bo da mela ku je bo kamal je nu pa mebili ma ne chuka adawal kuma cha chuka ku chaka cha moto kuma si ko ti mele ti eh, ko kuma si ko ma ya o che tụrụ ama ga ya le gile egba ne ma aba na alị ji ọla aja gbedida malụbi gba na agbaghị ịdachi ya adaji gị ọla eji na igbo ugwu amachi ledu l'etu aka ma m da anyị be ama nwe igbo ebọba akwa ma nwụje chọ oruda bebọ ma nwe igbo akwa ma nwe chọọ oru ị na bebọba ọyọ ole ile yomachiri a biko yọ ma akọkichiri a ma ni ma na ajọ ọkwe ma adabichani ya na bebo mama lubi egba ne to ma tagada ma we ma kwa ma lebi ko ma kwa wubi ko ma yo e ma mo ma yo e mi ko ma ma hana no jin ma mra bi agwa ne abaki tom tom amene ekpa bi re e koko ki ma do ji unyi le ma je ma je cho le

ngageni omenogwe jo yimageni e abu yimamune aguledege saliko magini ugwa ije no men enwu du je no men enwu du tabali je ni han je na kan yehu ehe gbẹ̀jẹ́ mdn abitabitu na alẹ́ abụtụ ẹ̀hùn dúkẹ́jẹ́ ẹ̀nà lè bọ́dọ̀ yọkọ́dà lébi ẹgbẹ́ alamúnẹ̀ nù ẹgbẹ́ alamúnẹ̀ amúnẹ̀ sí inú nẹ̀mánú nàpá yìí ẹ̀ṣẹ̀ èèyàn máa ẹ̀ ẹ̀ṣẹ̀ ni wọ́n ṣe mẹ́rin ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ máa ẹ̀ ẹ̀ṣẹ̀ ni wọ́n ṣe mẹ́rin yìí dúkẹ́jẹ́ máa kà ẹ máa ẹ̀ ẹ̀ṣádàkà lẹ́yìn ni ọ̀nà òmúnẹ̀gẹ̀ẹ́ ọ̀tọ́nà òmúnẹ̀gẹ̀ẹ́ ẹ̀ ahìyí ní tàbálì na ní tàbálì ẹ̀ ẹ̀ àmẹ́kẹ́

o ma yo yele ni kiti ndiri dame we we on la ke wa ke wa o gele nge gufan mo gele nge wa ma yo o da yeku nge ma da yeku ikele ni nge kudu o da yeku le nge da yeku la le nge da yeku ni nge omdu ngoku abe ya chaba ye to tina lo kanet ga kuma chidu ke chile tina lo ko yo kuma chidu ke chile ene ducha kana ka budu o ye ngodo ma da le aki ne bi bele e ke bi bele o ye jumyo nge buku e buku ta ga ta lu ire ọ̀rọ̀ yẹ máa wá yọ̀rọ̀ ẹ wo bó yẹ máa wá yọ̀bó ṣe bọ́lá ní ẹ̀yà bọ́lá náà bí i gómìnà ẹ̀yìn kí ní lọ yọ̀bó yẹ fi kìlá lọ́jọ́ kí ne dó yá ni mí wa ń ne dó yá ni mí máa ń bá amẹ́lá ẹ̀kọ́ lẹ́nà yìí wọ́n jọ àti yẹ alùhùmẹ́ fi sẹ̀má wá ti wọ́n àrùdì àmà mímí bí ọjọ́ ìbí amiwo amala amenwore ma do yebi inegbe boba eju edoju okwa beta bali yunwe do miyunga ale ummi ki akunya le ba yunga odunga ale nga kijura aka ake liban mi jukurwa iya ngogugugu ojo mi ya ojo mejo ojo mela ona ka menwore ngoja agbejunwe mi omi omi o le ri me so agbara da chito da mengo re ka de ni mo magele ta ko yongo chito da mengo re ngomi mi ngodu ngane eligo o yongo chito de ngore ngomo mi ngodu ngame to da la mengo re ma yo kuma chuma la chin turu ngone gbe boko ya ngo chito di magale ji ngumi ada to abanele yasaluhu man fi samawati wal ardi amune ile ma bi oyebi amala kwa bi oyebi amal jana bi oyebi amuna bi oyebi ibuda bi oyebi cheche nka mela kwado oyi ebi ewuta ka aṅụ bịa mela akwa ebi anyị ga-akwụ nwe dị ha bụ ka ma abịa mela akwa ebi chewu ka kake dị ya bụ ka ma abịa mela akwa ebi n'ebe adụ adụ ga-eje nya gị adụ ala enyonyo ya enwu dị ukwu maka tọgba ahụ ya ga ngitọgba ya ala ịdị ha amasị ma ụla na idi ha mụdọ ọjọọ ma dị ha mụdọ ọjọọ nta ka ịdị ya ala ebe a amalịghị nụ ebi ebido ma ya medede ya ilu ya kemke ya ilu ya salsa ya ilu ya mutalaka'u ya jamalmali bi sa'asa ubi sa'asa ubin dan ma do sa'asa ubi idi hamudo jo bi mahamahubi mahamahubin ya tolto ya ilu bi sa'sa'i bi ka'aka ubi ka'aka ubin toka amoduku madogo domo ba oda mi ruhani ugujo ugujo domo amali yenu be ugujo ugujo kuma kamali yene bo teke chibitere yi oduma domo unge cha do anga gboko kuma kuma amadu ayedu kwana ere tali yana gbebia be ko ya gbebia yi nale amadu adu keje aga mun ka dogo de sonso ya ilu mama hubi ruko ya ilu ruko ya ilu de ami ruhani be biene kuma chibitere ojana ojo kide dị ama ruhanu ebiene kuma chubitoro ya maa ogede kuma kuma ce ya kwenwu bie torukọ ya ilu ya dị ha duo ekechi ya abụ ma ọ bịa yene bira dala duo adu kechi egi ha duo ele nyonyo seun ka menwu ka gagere ede hu taba ka duo ele idashi meki yọ lọ nene ìmáà ṣíṣàdùn ya ọ̀làmú máa máa esi obia obia aka mamudali yenu kadwa obia ya munne mamudali yenu munne dwa obia ya munne mamudali yenu munne dwa oda mi ruhani kwa bali yenu mamkujo to madu dali yenu madu chadwan madu duru hani madu chadwan habe akini munugun we mamu duola mujali jeme ama e hutuba ngo mon yalu da mal yenu le enya e ruko ya ilu lomo enya e salsa ya ilu lomo enya e medede ya ilu lomo to ugbo ye sunugun go madu dali yenu ageni mamudali go hutuba ngo mamu da mal yenu le kwa tɔyɛ yɛ ti ɛti ɛkɔ na kutuba wɔn lɛlɛ kutuba wɔn do ti la ɛti gɛnyɛ ɛti ɛnyɛ agobi kura ni gɛgɛ kutuba ti tɔmɔ ɛnu du kuma ka ɔmɔ yɛ ba kutuba ti ni bi sɛlɛ ali sɛlɛ ma ko ama bi da alu si o ma ko yɔmɔ dɛ tɔyi lɛ o na du wa na bo du o la abɛ ka na mɛ o ka n'o de ni todi ya nibi a nibi ba Allah tabaraka wa ta'ala ni walillahi al-asma'ul husna fad'uhu biha yenu ngenu do memele ode mu lenga maru shadu hayi wa zari alladhina yulhiduna fi asma'ihi yeni anabi we kona we kona bedu ke amagoda ba yulhiduna fi asma'ihi kuma agoda ba odojo odojo te kuma ru shadu hayi amali dojo tan mal fikiru da mal yenu amadu dojo tan mal fikiru da mi ruhani ni we kuna unpa bole sayujizawuna bima kanu yaktarifuna en kamele yo machi kame mama kebe na ngame yo machi ni kame ni yuke nyo iba unga duro me amele nga amele ojo kwana kinya me lati hai ejo kimole bi aduba wa na yeka sikube yeki banwa ye yeka awon sige mm udali je nu yoko ne kedu chadu hanu mm to eka e, erere da bele ki kun fa yakunu ni wena kanga ma erere en kama ka ku eke eyeke chere me to beko edima abome edo ma ya ma ya ngi e chi mu we am de kafiri ma je we mu no yoru tinyo ma ya ngi e chi mu so tobi ayi ala aljenu le nga mona do aljenu ado akwa dojo aya gida ya kawa turu kakwa dojo Allahu yaghdabu in tarakta su'aluhu Allahu yaghdabu in tarakta su'aluhu wa bunu adamu hina yus'alu yaghdabu

we ma bi onge edi nga kwa bi amma ma ne bi adam aja ka ki bulo ku jonathan ki gobo ki president nigeria ai eh. unge bi ebe geru ko yonwa abudu ko ki no ko ka de ma ki nu shago yi nigeria ko to ma ya charu gero bari e ki ne bi geru ko yonwa ba e ki gi no president echo acho ka acho ka okikele baba ngedo mo ina we le baba ngeni na ta so e gbadun ngeni ki call ko nga demand for endu nga request for endu to e request ni gi mudu to na request gi mudu ya ni request elungu ni request ni wa akulishe ichi weke te ngene dolo ko ama ojo en don yes aluhu man fi samawati wa man fil ardi abogido ya na abi ojo ya che nguma do ya la mela ko ama ngo bi oya ngo chingama do amela ko ama ndumi olan adwa kama chi cha abidi ngama ngo chingwa nkula yomin huwa fi shan ojo do ko yongo ojo di ukolo yi kama nco ja kini oyi alada oyi amu ba emi maro yi ojo mimu kula yewumin kwa fi sha ojo do ojo debu kolo mai na oyi ehonu ya lete oyi osate eho na neche ojo letini eho na amu neche oyi ekironu eho na amu amuche amu amu amu gido ya ne kwa mengi ma ka gbogbo ma ni ẹ e a tóyi sáti ẹ e a ala lẹkọọ yìí ó yà láàdì abọ ẹhàn lọla ẹ àkúdà jẹ àṣẹ ni ni. jẹun tó ka kọ ọjọ ẹgbọn ọyà láàdì yìí àmà anúgbò kà máa ṣàmọ ọmọ ọjọ ẹhùn tó kà máa tun ko yo en yala di amon ko ga no yala di tibo ko ha mola kama no yala di to dalo yala di ya ma bi stone o yala di ya ma si mechanic o yelen o yole ya mi capital ma du hun o yole ya ma ti store ma du hun a pa ki ngoni store ngo ma wo ise un ori e la ya ngai store ere e ma ke ngai yala di ne aye mi ya de ni Akpa, ngo ise un oro yala di

ihe ọgbọka igbo ala ka aka yenyere oru gị ataghị nwe ka echi akpa ọnụ gụrụgwe enye ala ka kogwo nyere ụdọ mọka eta ibienele maja ka na-ajọ inugbuye maja ka edu nwa amaba kpamaye ịrọji ala dị ya oyele ya bụkwu ma atị na nkwụ ala chekwado amana egwu ma akwụ ibile ji acha ma meni chekwado ma meni ya chekwado amana egwu ma agwụ eji ama gịnị tọ dumi amedan tụrụ ala oyi ala dị kuma akọ akpa ngwụngwụ ikpe awa na ke gọọmenti mụmidu nwa amị anyị gọọmenti mụmidu nwa mụmidu nwa ka manyụ ya ala dị n'ihi ike excuse ni ji nwa ka kwadachi ha ka aka ngini dị tv na agwụnye agụta gwe na oyi le nwe ne kechi ala dị lele abụ gọọmenti mụmidue ke manyụ kọrọ gọọmenti oyeleghe ni e ga gini he nu mi skulu kwa ikpa agwụmọ to ededurugbo skulu mọ o. kọ́lọ́ udu kẹ̀kẹ́ kì màmú mi du ọjọ́ aládìí lẹ́mẹ̀ ọjọ́ aládìí lẹ́ tọ kẹ̀kẹ̀kẹ́ ń yá dà sí òhù àmì kàkẹ́ alùkàmá yá aládìí yá ń gbé wa nígbà yá wà náà mi mú ìta yẹ kó nọ́ọ̀kì ọjọ́ mẹ́lú yìí kẹ̀kẹ́ à ọjọ́ tọ ọwọ́ kí mi ẹlẹ́ a kiane du develop olangi hadini yon oyo do ko yon oyo de ko lo oyo min abo yo ma mini yon ama cho chi ma mi ma ko ye mi taka ma oyo chi imi ma ro yin to bi ay ala rabbikuma tukadiban yeni hi ni ka ni ta nam e e bani ke سنفرغ لكم أيها القرآن ثم يعلقتنا دعاهم سنفرغ لكم أيها الثقلان فبأي آلاء ربكما تكذبان طب سنفرغ لكم ها سنفرغ لكم أن يقول جفامي ṣẹ́nkọ́ arabu kí a kì ní fọ́rọ́kútá ẹ̀yìn kàdọ́mù ẹ̀kọ́ yí mẹ́ kíránkàlá fọ́rọ́kútá ẹ̀kọ́ yí mẹ́ ọjọ́ àti fọ́ ìdá fọ́rọ́kútá sọ̀nsọ́p ẹ̀kọ́ yí ẹlúgbó tọ́

uwe mache udunu kuya ku wane gwanwe ba o yewe ni bile awa chukolo an idle mind is a devil's workshop aini ibe ko tege ma o che udugen macha ki ne unke chegen eni ne yeri na chin eno takade ne una gban eno kojo ka tuna chin eni bo mele duna dungunen eni bo mele duna gban ije no ga ya de judon ichukolo e ma che udugen ki mude agwo oli gwa nwi yodo me eni to e bale

maka ala ligere ba eyi kwa bitu mgba mibi ne mewu ekpe e obi ngene ka oge kpo yele me ekpe obi ngene ka o ma bo da gba ka ka aru bolu we mele we ekpe obi ngene me chule ojo ye egwo ọma kolele e ogu pe enyo ko alụkọ alki chama na akpa alki yo alki manyon alki gohono alki yo alki manyon ele boku ma bizi bi okichi kọlọ kọpụta nga ma achị nga mune ele gbe egwegwe akwa ligide yi lota fi ya maka ego iyu ma che kpa ma gwa ma kwa kwa kwa kwa kwa kwa ya kolele ene ki alu cheba igwo ko yi enwu ya yo me gwa kola ma do ne tane fukolo ni ene ki alu che kọ́lé ohun dẹ̀ ẹni ẹdún nígbèdò ohun tánà bọ̀ tẹ́ni tí ẹ ọjọ́ kì ẹ̀tọ́dá alẹ́ òlíọ́ tàbálẹ̀ kó nẹ̀ lọ́ wà ló tí báǹkì gẹ́gùn àbúkù máa ṣe kọ́lọ báǹkì yìí ìyá kẹrẹ̀ fún mákẹ́gùn náà máa ṣe kọ́lọ màlẹ̀ yìí kóòdùdù gbogbogbò mẹ́lẹ̀ máa ṣe ọ yí chidi iche nke nene gị agbọọ one gị ọdụ mụ ka chia gị agbọọ ọdụ mụ na epamiti nke ọchụ oke orimiti melu orimiti megwe kecha okeda bịa ene m na-egwe m agbọọ mmadụ ala m kọchọ mọbụ yila nige nwa ya chọrọ gị na ije kwọ na enu ọlọ m ime tọ na ya ịma na tọ abanile ụkọrọ ìhànì bí ìkọ́nà yìí máa ṣọ́nà yẹn yùn tí àkàtà ń ṣọ́ọ̀tì ṣe ìyá kan ń gbé àpà kí ẹgbọ́ ọwọ́ ṣe àmẹ́nìkì yá tsọ̀ ní àmẹ́mdà tó gbé àmẹ́dọ́ ọmọ ọ̀yá ti àwọ̀ màá yá tsọ̀ màá dàbíà màá ná tsọ̀ màá ná dàbíà tó àkìdé yìí rẹ̀. tura tàbá lè bá kí mu di ẹdí olùkadì olùkẹ́pọ̀ wà ní kí ni má pàbí kọ́mà kó yà áyá yó méjì á ṣolùka ẹ̀wà má pàbí okolo yà mú ni wọ́n á wà báwọn tó àmú àmọ́ mú ni pàbí yóò àyà yìí makúlẹ̀ ọlẹ́ màkì ni ìtawálẹ̀ yìí alifirawo lẹ́lẹ́ jẹ́ kàṣẹ́tì ń náà dẹ́mẹ́ kàṣẹ́tì ọlọ́dún wẹ́tẹ́ nìyí ẹ̀kọ́ àmà lẹ́mẹ́ta mẹ́yà kàṣẹ́tì lẹ́kàmẹ́kà yàgúlà kàmẹ́kà lẹ́ iye tó lẹ́

ame amutsɔ na meji yi sɛnɛkudu ilɛkum anya kpodzi pame abake na anya tsitsili ame ayo hasɛkɔlan ame amutsɔ na ɔla meji yi na ɔla meji yi na ewoji maaki sɛkɔlani amutsɔ na ewoji ame ame meji dɛ yi ni maa ìṣẹ̀wòjì tọ mọ́lẹ̀ wọn yóò di kẹlẹ̀mà gẹ́gẹ́ ikú ìdúnmú nepal jẹ́ ní ẹyà mútọ́ na dúkọ yóò ti gbapújáká ó nepal jẹ́ náà ma ó yìí lè àmà kọjọ́ túnmá ilé alẹ́mọ̀húnibẹ̀yà ní rẹ̀ kùmà ní kí sálù kùmà kọ̀lá kẹgbó jẹun kùmà ká rẹ̀ tìrálọ̀ yóò dúnmá àmúṣọ na ìwòjì anabi sallallahu alayhi wa sallam akọ̀lá lúgbọ́ àmà bó ma kúmá yìí kẹbẹ̀rẹ̀ ẹni ma kúmá ìgbè yani majini raku ogu kuma kwai ba ene do agbon kidi usona du ko se agbon amita palaini amune pali jenu kiti magoni eh amutone wuji lelele to ko bi ayi ala rabbikuma tukadiban to ama amune ba mali jenu e amura ka ti o pakucha ka kaka kwa te gbo ka chana rahman gbo ka yinya yinyi huma tojo ti o me ni gira ere nta ini duka ni gelen subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa alaikum assalam Naam. Mm. Mm. ya tattaru na'am na'am agogo لكن أليس الله في أحكام الحاكمين فلا ولا من الشهيد أبو بكر Naam. Eh, adwa hii kakia setaru. Setaru. Hii kakia setaru. Ishinyo. Ini ki machakpa wene lengu wakbo. Ine ishinyo. So ya mudojo. Makuchaka udojo fika chukwili li setaru donu. Ama setaru ujue nchiku ya mudojo. Ine ki adugu himaja ngune. Ine gbìtìgbìtì rẹ̀ ẹ̀lúkún fẹ́kì àdùgbò yí má jàngún ni tó ẹ̀yọ̀ takada alkọwa idil mufla fi sifati lahi wa asma ihil husna ṣẹ́lì kọwa idil mufla fi sifati lahi wa asma ihil husna ma yi nihi àmúdó ọjọ́ pàmùjù ọjọ́ yìí dé hun ó nà kí ni kí yọ̀rọ̀ ẹ̀júkú ó nà ní kakí nihi ya munazzilu lọ́kọ̀ọ́ yìí wee ne ka edu mirogu to ne adu du ichi ama uju ichi ngojo ni to uju edu di suju o memele ichi ku amuju e ojo ide hun ke mu shado ama kibene ni doge ne ko na ado udo ojo shado ani wen kuma kaya eh, takadalo kudalo chen kuma ki ingo chukone chigene ama chen ha ikakini iya ya rahmani ya rahmani ya rahmani ya rahmani ma kuma tinin ya sataru ya ya kuma kuna to shen ka fi ya sataru ba ma tinin edu ba ma donu mu ide abakar abakar abakar abakar to ta kai abakar ya na na'am na'am na'am na'am to an waye ya ka to dura almai ni kuna ne yake ni ya sattaru sur auratina abaki ya sattaru surna eh ya rahman irhamna iki ya razzaku ngi ni ka ba ya razzaku urzukuni o wo ja da rizki mune e da ma rizki din ma sai aki ya ke wo do do do ba en ga ko yo ki yele ta ke do du le bi ma kini ma tini ke ka to ba mo gele kí o jẹ́ àkínihi ya rahman wà lónàjúmọ́mí tó yí omiṣà lónàjúmọ́mí lẹ ẹwọ̀n tí nìkú ṣe kàtó bọ́kín ẹwọ̀n yẹ ni ya rahman tó hmm? tura àkílẹ̀ rẹ̀ ogun náà na ẹwọ̀n tí lulugbo ẹwọ̀n akọmọ amáàlìjẹnu kaimi ma kí ni amáàlìjẹnu tafsir ibn kasir mi wọ́n ni amáàlìjẹnu annabi sallallahu alaihi wasallam na kọlà gbá ọ̀làlẹ́kì náà kàí ìná gbáyá taka mal jenu mana duhi kagini la bi shay'in min ni'amika rabbina nukazzibu falakal hamd hmm jalan yani angon bu ma kini alaysa allah bi ahkamil hakimin tama kini bala wa nanu ala dhalika min min ash-shahidin to amu kola ogelele onaka

ko na arabu nini te ogene leba oyun ti bela ya ti won ti na amure hmm. to because amado a negative question ya attract positive eh, answer egbo eh, ami ta question ogene leyin de chen kuma ni lete abara le egba duke egbo kuma ti ni le ali sallallahu bi akame hatu mabukatu ba to shine kika akibela wa nanu la zalika min shahidin amma yamda diho adu le do yele e eh, asaka nanya ka ya nwoke dubo gozi ha ma ya qur'ani ai ma ci ha ma ya de ni ki shu hi ola mu ni jinga edu yi ma tin kuma e ka un e ka o e ka no ja kuma bi enu ma ma ni juru ka to ka alaikum wa rahmatullahi wa barakatuh Ẹgbẹ́ ìgbẹ́ bí àwùjọ yóò ní ìlú ìmọ́lẹ̀, ọlọ́pù aláàbàlá, àkọ́mùsù, àdínẹ́sù, àrọ̀mán, tó wúwo, á tó ti dára, ẹni ìyẹ́ tó kẹ̀mú ju kẹ́lẹ́ àtìkọ̀, ìní ìrọ̀ ayalẹ́ kẹ́lẹ́ àtìkọ̀ yóò fẹ́ ẹlẹ́gbẹ́ mi, ẹni ìrọ̀ bẹ́ẹ̀ wà fún ẹ ẹ̀hùn kìdúlúgbó àmúrú ọjọ́ ẹrùsàdù ha ọ̀tẹ́ ẹ̀bẹ̀ẹ̀bẹ̀ yánu ọ̀tàkàdàkàdókò ayé àmúrú ọjọ́ lẹ́ ń fi alkọwà ìdìl mùsùlá fi sìfàtìláhì wà àtìmá ilẹ̀ húsnà ṣẹ́nkú na ṣàdù ha ẹ̀yìn adúdú ọjọ́ ẹ̀ṣẹ́ ní kí kọ́ọ̀kẹ́ with a condition inukọ́kẹ́ alẹ́bọ́ uko kilebo cha kini imma turuke unketini leka take kini damu gule Allahumma inni atawassalu ilayka bismika ar-razzaq al-aliy al-matin al-hakim an zitalan kwa kuchaka unketini ya doka ne kanibi sallallahu alaihi wasallam akaneka chadwa kanibi confirm Allahumma inni as'aluka bi anni ashhadu annaka anta Allahul ahad as-samad imamu rojo ikuwa alladhi lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad ke atini ikawgun tudale one niki damu do gile rolama kele gaga kini ojo na atini tuduki nga bana ichimi atini ki nga bana ichimi todo duwe abane takakini damu dungu nene o e odu ledo e agakito odu e kudogi dei e kijemi deide e nga bana ichimi ko kiligoye اللهم إني أسألك بأن شر أنك الله الحنان المنان بديء السماوات والأرض يمكن حنان منان يمودي إمام دو جوكوا إمام جو جوكوا بديء السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم أن تغفر لذنوبي تركي ما مليه من بامي تونا نكي كامو دو جوا بانا لي iyo ko jun en ke tini daga ko ju en ki jemi dudu e ke ngabale ichemi

Tọ́ ìṣíyàn bàbá. Àwọn àṣàwọn. Ah, Ọlá kọ́lọ́. Thank hmm. hmm nínú màtí sábà ní ọkàlẹ̀ fún alágbóyé yára ìdàgbé ìfàmàlẹ̀gbọ́. Ibùdó yẹ kìkẹ́ alílẹ̀ kẹlámù láyé fà kẹlámù kẹrù náà tẹ̀. Ayájúmọ̀. Ayájúmọ̀. jini wa Allah wani safa malar tsarigar lasunan ma'anar don dan wani tsarigar lahawa malar ni gilata èmi lọ sí ní ìwàdí náà wọn ìgbà tó ogun wọn ní ìgbẹ́jọ ọ̀rùn ẹnu ẹni lọ nígbà wọ́n yà ẹlẹ́gbẹ̀sẹ̀lẹ̀ àwọn ẹgbẹ̀rẹ̀ ẹ̀yọ́ barin wanda ce wa delegatin da delegatin kuma aka yi shi lama a wani